ìwà àrádá sí láti ń pariwo pé ìlú ọlọ́ ni ò tí ó ẹyọ kan rẹ ọlọ́dẹ̀ bí ọgọ́rùn-ún ọgọ́rùn ojú ọ̀rọ̀ dìbò tó wà ní ìtumọ̀ máa ọlọ́run ti sùúrù mo máa sọ̀rọ̀ kan ìgbé ìpínlẹ̀ tàwa yìí ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì wa nípìnlẹ̀ wa ibẹ̀ ni wọ́n tó wá sí ibẹ̀ láti gé o. kọ́lọ́ tó wá bùjú náà sànú wa bẹ́ẹ̀ pé ìgbé bàbá dábàá tó wà gbà tọ́lọ́wọ́ fi sùn mọ́ra ńláyé náà ó túnà náà ní ìjọ náà àwọn èèyàn ni wọ́n yẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ̀n èèyàn ìwọ̀n eré sínú ìjárí àmì ìrẹ́ sínú túnfí àmì ìrẹ́ sínú ìtẹ̀gbẹ́tẹ̀ gbọ́dà àmá nínú orin láàrí mẹ́ wọ́n fi fọ́ wa máa dé dúpẹ́ orí ṣùgbọ́n máa fi fọ́ ọmọ wọn béèyàn ó ti mú orí béèyàn ó ti mọ̀ pẹ́ dúgbọ́ lóore wọ́n fi tréní bàbá ní nǹkan míì múbọ̀ ọbẹ̀ ìyẹn nìkan tó ibi bàbá ń borí tí bàbá mọ̀ pé tún bọ́lá ọmọ abẹ́rẹ́ wa olóṣù máa tún fi àlékún sí ní mẹ́lẹ́ wa ìdé ìdé ìyọ̀ náà tó ní. ṣùgbọ́n wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ dúpẹ́. Bàbá wa lónìí wá oríṣà wá, bàbá wa lónìí wá àti ìmúlẹ̀ lọ́rọ̀.

Bàbá mi ò ní bàjẹ́, ilé àbá mi kò ní dàrú, kódà lẹ́bẹ̀rún ẹ̀dá ọ̀láyé wá ilé àbá mi kò ní dàrú, kódà lẹ́bẹ̀rún ẹ̀dá ọ̀láyé wá. Ṣé à, ẹ̀sìn wá ń fẹ́ àdẹ̀dà báyìí? Bàbá wọlé àwọn àgbàmà tí a ń ṣe iṣẹ́ ilé wa ẹ̀dẹ̀ kọ́ wa ní pé wà ní èèyàn láyé wọ́n fi dáwà mà a nígbàgbé ilé sí náà adébábórí sí ibẹ̀ láti lọ kírun ah. a wà ní ọ́fíìsì eh, dẹ́mùdẹ́mù ah, lábẹ́ àwọn agbègbè jáwọ́lé àfẹ́sẹ̀lọ́kọ̀ wa lẹ́bàá wúdájú wa wọ́n bá wúdájú lọ́pọ̀ tí a jẹ́ sára pé ìjẹun yìí wọ́n jẹ́ àjẹ́ má tẹ̀ bọ́ tẹ́tọ̀ àwọn àgàjì ìlànà mú ẹ̀yà lọ pé ayú pé ìyá ah, mo ẹmọ bọ́ ẹ̀mọ́ ní ẹ̀sì ìyá mẹ́lú pé ìyá sí ìyá Ṣé ta máa kírun

Allahu Akbar wọ́n láti bọ̀ wájú wájú wájú wájú wájú mú ọdí láì sábà àwọ̀ nígbà tí ìtàkì kó gbogbo láti kó dìde. sọ́kọ̀lẹ̀ awọ̀ lẹ́ ìmáàmù wa bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ojúbà lọ́wọ́ kí bọ̀ pé abáráfẹ́ ń dẹ́mọ́ síláàsì o. ọba sọ̀kalẹ̀ àwọn àti ọ̀gá lọ́wọ́ ní ká lọ́wọ́ sí lọ. àwọn èsì kàjà kí náà kílẹ̀ bí sọ̀rọ̀ ẹ̀dá kọ kí bàbá mi kí bàbá mi ní ó ti pẹ̀lú àwùjá oṣù ìjọba kí lọ́ta wá àwùjá kí ní ike ó já kọ́ náà lọ́tọ̀ wọ́n dà bẹ́ẹ̀ kí ẹ̀dẹ́ àgbàgbé ibẹ̀ yẹn kí wà á dé àwọn adókè àdókè ní ìsàdùkà wọlé wọ́n tún túrú àkàtẹ́gbẹ̀ẹ́ gàbá rẹ̀ ẹgbẹ́ wọn túrú àwọn pé ìwọ ọmọ nìyà tó bàbá máa tó ti rí kiri kan rẹ̀ báwẹ̀ àwọn akọjá lọ ní inú bẹ́ẹ̀ ẹ wá dákun kó yẹ pé ó sì náà wá mẹ́nu ẹ̀ tí bàbá rẹ̀ mẹ́ láyé kò sí lọ́dọ̀ rẹ̀ ìyá ẹ̀ mẹ́rin kò sí lọ́dọ̀ rẹ̀ àbíwò níláyé má kò tó rántí àyè wọn kò rántí àyè yẹn ti kọ́ kéwú mọ́ ẹ má gbàgbé olóore yìí wọ́n ní ewúrẹ́ gbàgbé olóore àbúrò òní ìgbàgbé àwa náà òní ìgbàgbé àwọn àbá wa. Àbíbi tó lóore ò ní sọ pé. Kò ní sọ pé. Ó sì rí kò ní ìfẹ́ lóore ìfẹ́ lóore. Àkọ́nà ọmọ gbẹ̀sán lára bọ̀. Àbíbi tó lóore ò ní sọ pé. Lórí ẹ̀ ní bẹ́lò ní àjẹ́ ọ̀rọ̀ láwọn ẹ̀rọ lára gbogbo rẹ̀. A máa dúpẹ́ oore ní. Ẹni ó ṣoore lónìí pé má sọ fẹ́ ní ìkàkà. Ẹni tó ṣoore lónìí kápá amọ́jẹ́lò ní ọgbọ́. Àbá Ọba ní ọmọ jẹ́ lómi ọgbọ́, gbogbo èèyàn ní ọmọ jì ọgbọ́ ọba tó Jáma kan ó gbọ́, jáma kan ó mà. Bí ọ̀kọjá pé ẹ máa bá ń sàgbà olóòrè ní ẹbá ń bẹ náà fún jẹ́ wọ́n mà. Wọ́n fún ẹ ọ̀dẹ̀nà múrẹ́. Ọba ẹfọ̀ alábàtà, ọjọ́ bẹ́ sí, tó bẹ lọ́mù kú ni. Àdìdì ìjọ́ Aláàtìkí tí ìbá máa sàn lọ́pọ̀lọpọ̀ ẹlòmí nínú Yorùbá, tí a kìí máa sàn bí odò, àìmọ̀ iná sọ́jí odò ìdí ń kí ẹgbẹ́ sí ìdí. Àkọjá fi gan lé mi, láàkà wá ń jà sí ipò ọ̀kadà pé ọ̀kadà àwọn lọ́wà níwájú wọ́n ọ̀kadà wá ń jà wọ́n á wò gbé náà nìyẹn nígbà nígbà wọ́n sì jẹ́ bá ń ké fún wọn ní ń jà yìí lọ́dọ̀ bàbá ló ti borí kó ọ̀dọ̀ ìyá إذا أفاجك إنسان بفائدة من العلوم فلازم شكره أبدا من العلوم بفلا يذكره فالفلان جزاء الله صالحا أفادنينا وعليك الكبر والعرجة أفادنينا وعليك الكبر والحسنة iná ilé ìmọ̀ náà ní bàjẹ́ tó pé ń wà ń wà tọkàtọkà sí gbogbo ẹ̀yìn ìyá máa yà látàríkà yìí kájọ lókè òkè ẹ̀sìn òkè ìmà òkè ìdáyà òkè owó òkè ọlá ọlọ́run ọ̀sọ̀ wípé tó bá dáa fún èèyàn láyé yóò jùwà ìjẹ́ nínú àkọ́kọ́ bẹ́ẹ̀ rárá o. ọ̀rọ̀ bá bá wọ́n fi gbáyé lọ́wọ́ jẹ̀sì nìkan ní wà jẹ́ náà. rárá o. èèyàn lè bọ̀ sí sí lọ́n láyé kó jẹ́ tó sì ní ó fi ṣe gbogbo ìbádà rẹ̀ láyé kí wọ́n á lọ jẹ̀sì láti jẹ́ náà. yóò máa wá dùn látọ̀kanú egun ń bàbá láwọn tí wọ́n fi ọ̀rọ̀ sí lọ́n láyé kí wọ́n á sáájú òun Gbàgbà ti pé pàtàkì lọ ẹ máa mọ́ àyè nìkan. Ẹ bọ́ mú yàn. Àwọn yẹn ó jẹ́ ìyànà fún wípé àwọn yẹn yóò tùtájọ̀ wà lẹ́nà. Wọ́n sàbẹ̀ ẹ̀wọ̀lé. Látọ̀ bẹ́ẹ̀ fún ẹgbó fi nìkan náà ní ìtajé. Àyọ márìnà òsì, márìnà òsì, oníná òsì, ọ̀nà òsì táwọn bàbá bàbá máa rìn ìjọ márìnà sí ẹ. Àádúgbẹ́ ni. Ẹni ò sọ Jọba fẹ́ ẹgbẹ́ àná pọ̀lọ́wẹ́ pọ̀lọ́wẹ́ àhà ọ̀rọ̀ ní sọ̀bá yẹn kì í ṣe wọ ní bá rí ẹ̀mẹ́ta lọ́mọnìyàn máa dúpẹ́ oore. Ẹ̀mẹ́ta lọ́mọnìyàn máa dúpẹ́ oore. Ọjọ́ jọ pẹ̀lú oore sọ pé ẹsẹ́ lè ní o ẹ̀ẹ́kù lẹ́nu. Ìjọ́ Iná ti ń fẹ́ dàbí lórí èrò. Kẹ́lẹ̀ ọ̀sọ̀ pé ẹgbẹ́ mo dúpẹ́ ẹ̀rẹ̀ ẹgbẹ́ mi ò. Tó bá ti lọ́kẹ̀ sí ẹgbẹ́ wà dá. Tó bá ti lọ́kẹ̀ dá bí ẹ̀ máa dúpẹ́ lọ pé ẹgbẹ́ tó ní. Ẹsẹ̀ tó ní ilẹ̀. Wọ́n

ọ̀dá akọ pé làbújá bá wọn àbọ̀dá akọ tó àjùbá wọn àbọ̀dá akọ tó àjùbá wọn ìwọ̀n ẹ̀rù ọlọ́dẹ òun tó ti mọ̀ pẹ́lú ọlọ́run lòun tó ṣe tòun tó ṣe ìgbàjọ́ ìpapọ̀ pé ẹ̀rù ọlọ́run olóyún máa wà àdúrà dé lórí ẹ̀ ẹ̀rù àlá ẹ̀rù ọlọ́run ẹ̀rù Ẹwà orí tí àbá wa ìmọ̀ ló lé kọ ní ọjọ́ àjábọ̀ tí ẹgbẹ́ ti bọ̀. Ìjábá àjàjà ní sáàrùn òbí fàárí àti. Tí ẹ̀yà kan bá fi ọlọ́ọ̀rẹ́ èyí tẹ́ yóò rí jẹ́ ẹ̀dá kan ti olóore bẹ́ẹ̀. Nínú ọmọ, nínú ìmọ̀, kí máa ṣe sẹ́kẹ̀kẹ̀rẹ́ ní kákọ́yà nípa ọ̀rá ìgbẹ̀ ẹ̀mọ́ ẹ̀kọ́ kéwú abẹ́kọ̀ọ́ òwe abẹ́kọ̀ọ́ fẹ́ kì máa tó rẹ díẹ̀ kì máa tó rẹ díẹ̀. àríyìn nígbà ọkọ̀ lu agbègbè kan nínú àkọ́ni kéwú ó ní kò síṣẹ́ tó gbó ọmọ tó gbóyà ju àkọ́yà lẹ́kọ̀ọ́ kéwú lọ. nìyí. iṣẹ́ òun gan-an àmọ́ àti sí òkòrí. lọ́dọ̀dọ̀ àwọn lè fi wọ́n lè fi wọ́n lè fi wẹ́sẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀gọ́mọ̀ rántí ẹgbẹ́ máa bèèrè ẹ̀ máa wọ́n lè òpè wọ́n lè òpè wọ́n lè òpè àwọn ọ̀rántí ẹ̀ máa. Ìtẹ́lá ní ìdẹ́sẹ̀ ọ̀lẹ́ ẹ̀ẹ́dọ̀. Ilé ìjókòó akọ̀mẹ́ ní ọ̀pẹ̀ wúwo. Láti bẹ̀rẹ̀ ọmọ tó lábàá. Iṣẹ́ ọ̀pọ̀ ọ̀gbà wa dáadáa bọ́.

ọ̀rọ̀ bí jùwálẹ̀ nígbà òòrùn nígbà ìtọ̀sán nígbà àkọni rìn. Ìjọ tí wọ́n ná owó tí a lè lò fún ìtẹ̀lé ara tí wọ́n yá ń nálé wà lórí. Owó tí wọ́n lè lò fún ìtẹ̀lé ayé ara tí wọ́n máa wọ́n bí wọn. Nítorí kí wọ́n lè ra jèèyàn, nítorí kí ọmọ ẹgbẹ́ là ọbí àbá, wọ́n ti lọ́kọ́ bọ́lọ́mà. Wọ́n ló ń bẹ̀rẹ̀ bàlá bẹ́ẹ̀ A máa jẹ́ pé ìjọba mi ń fa ikú lọ́tún ikú lóṣù. Ìbá ìmọ̀ orí oko ninety percent ìbílẹ̀ oko. Bàbá kan ní dákọ̀ ẹ̀ àkọ́kọ́ ìdílé kúkú. Adúmọ̀dé lọ́rọ̀ rẹ̀ ẹ máa ẹ máa rú.

ẹ̀yin náà lẹ́yọ kò. ẹ̀yin náà lẹ́yọ ah, lọ ẹ̀tẹ̀tẹ̀ ìṣẹ́ tó lọ ẹ̀lọ ah. ti gómìnà kò. wọ́n tàbá kí ló dé ah, ọdọ́ òṣèlú bẹ́ẹ̀ni ọdọ́ òṣèlú ọdọ́ òṣèlú ó lẹ́ máa fẹ́ gba ọ̀nà ìsìláàmù dáàdì jẹ́nà tàbí ọ̀tẹ̀ yìí ọmọ onírò ìbámu. èmi àná ẹwà fẹ́ na títẹ̀ ẹ̀yìn láti bẹ̀rẹ̀ náà láti ọ̀tẹ̀ yìí ó ní yéésù ah, ní oṣooṣù bàbá tí lè sì àwa yìí ni ànábì ó ní àbáyà di gbogbo ọ̀tá gbogbo àwọn táǹsì àwọn táǹsì láti kó kalẹ̀ ah, àwọn ti àwọn àbábọ̀ máa tọ́jú wọn kalẹ̀ ẹ̀yà aríyànlò pẹ̀lẹ̀fẹ́ ti á dìbò àwọn àbákẹ́kẹ́ akókún ìgbà ìjẹ́ sí ìwò àwọn bídìgà ọ̀pẹ́lẹ̀ bídìgà nìyẹn wọ́n ọ̀bẹ́ ẹ̀kúkú èrè náà ní ó mẹ́rẹ̀ ìmọ̀ ṣe wọ́n náà nìyẹn tó bá jẹ́ lọ́dá yọ wọ́n á yọ wọ́n dànù ẹwẹ́ ẹwẹ́ ẹwẹ́ ẹ̀kọ́ ńlá yòókè òyìnbó ara tẹ́rẹ́ lọ́rọ̀ lọ́pẹ̀ wọ́n á tàbí pé gbọ́dọ̀ kẹta wọ́n lọ fọ́ pé ìwọ lọ ẹ̀yìn ẹ̀dá kù jẹ̀mọ́ ẹgbà àti káyà kẹta. òun náà olùdí olùdí ẹ̀kọ́ lè yí náà dára sí káyà. Tí a bá sábà sábà lọ lò ẹgbà yóò tún wá dáa. Wá kí wá yóò lóore rẹ lọ. Ilé bàbá kìí rà ilé àná báyàwó tàbí kejì àti kẹta àti kẹrin ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ àpá ọ̀rọ̀ ọ̀gá ọ̀dọ̀ ẹni tí ó kéré láàrín owó tó máa dáa. lẹ́yìn òní ẹni mo kéde pé èwo lábádé yà ń kó alẹ́ ẹ̀kọ́ ni. kọ̀mọ̀tì ìfẹ́jọ́. ààrẹ kù díẹ̀ ni. mo wá lò ní ìsìn táǹkó wa tẹ̀lé. Ṣé ọ̀rẹ́ dájọ́ tí mo ti jẹ́? Abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí bí. Alábẹ̀sí ìyá ni ẹ̀. Káyọ̀ pé bàbá ìmọ̀ jọ wá látàgbẹ̀jẹ. Èwo tún bàbá lókè ṣe ni. Àbí àbí ọ̀jọ́ra wọn bá. Ọ̀jọ́ra wọn, àwa ti. Bí bẹ́ ẹja wà ń kó wa o. Àwọn òṣìṣẹ́ máa ta bẹ́ wọ̀ Dọ́lọ́ ti kí àwọn ni a ti lọ sí Jímọ̀ lébì ní àpá àkọ́ tẹ̀sílì. A máa tí èmi àti bàbá ìmáàmù àjàláta náà ọlẹ́ ìlà nà ilé orí ọ̀dá nìyí o, orí ọ̀dá lè yí o. Lánàá la bá fi wọ̀ báyìí wá ṣé lọ́dọ̀ ní ìsàkọ́ sí lánàá. Èmi wọ́n tèmi lónìí mọ̀ mọ̀ Jímọ̀, bàbá náà wọ́n ti rẹ̀

àpàtúndé ọ̀dájọ́ ibi inú àdúrà o olórí òun bẹ́bà yìí o kọ́lọ́mọ́ bá jẹ ìyẹ́ o nínú ti jẹ́ ti ẹ o ìyá kó lẹ máa ń wò ẹ wá ká ayà sí abẹ́rẹ́ kan lè ní. بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها ولمؤلفة قلوبهم وفي رقاب والغابرين والغابرين وفي سبيل الله وفي السبيل فريدة من الله والله عليم حكيم مصارف الزكاة الثمانية. إيه. آية تعبير لي. آه kọ́lọ́wọ́ ó jọ̀ǹda fún wa ámọ̀ràn ilé ẹgbẹ́ áyà tí ń sọ nípa ọdún ẹ̀sìn láàmù kan ó ti bẹ́ẹ̀ ẹ̀wù náà nù ó ní fún inú láàmù ó ti bẹ́ẹ̀ ẹ̀wù náà ọ̀dọ̀ èèyàn díẹ̀ tó kù sí sàkà sàkà sàkà sàkà tí ìgbésà tó owó lórí ẹ̀rọ ńlá kàdé. Mo jẹ tó sọ̀rọ̀ náà mo jẹ tó dáná nù. Nígbà tí mo ti ń lajú wọn gbà pé èyí jẹ́ kàkà. Ìjọ ni wọ́n ń sọ kàkà ìyá òkú. Tọ́, àwọn ìlà iná fẹ́ ta ní Rọ̀dí Bẹ́sùmí láìra mọ́ ní Rọ̀dí. Iná máa sọ́dà kọ́ tòlélé kó kọ́ra ìwádìí mọ́ta kéènì wáyà ámì lè nà lẹ́yìn والمهالبة قلوبهم وفي الخوف والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمعلقة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وكل سبيل فريضة من الله والله عليم حكيم ọ̀rọ̀ bàtà ní ìjọba mẹ́ta wo ìdíje àwọn èèyàn ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́lá èèyàn ní bẹ́ẹ̀ kárí àtàkà sí àmọ́ nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń tẹnu mọ́ jù ìdí ń gbọ́ sí ẹgbẹ́ ẹgbẹ́ orúkọ ọ̀la àwọn. bẹ́ẹ̀ ni ẹ̀rù ń bá yà àárọ̀ ń tẹ èèyàn ní pé ọ̀kan náà ká ń de dúkìá mọ́tẹ̀ lọ́wọ́ fi gbàgbé dúkìá sí mi lọ́wọ́ ọ̀kan ìtàn ajẹ́ bẹ́ẹ̀. gbàgbíta má lọ́rọ̀ ọlá ọlọ́run tó dàrú ẹ̀yà ẹ̀. kìí ṣe owó láíláí gbogbo tó kú wa yìí ó kù wá sí pé má máa lò ṣé á máa lò nílẹ̀ máa ẹlẹ́gùn gbé lọ́nà ọ̀wá sí ìfúnyàn lọ́dá kò ní wà láwọ̀. Tẹ́lá pé ọlọ́dún wọn lówó, ọlọ́dún wọn lówó, ọlọ́dún wọn lówó, ó ti dà ọ̀. Ìrètí wà ó pé lórí bẹ́ẹ̀ lè lówó ju àti Bọ́lá lọ. Ó lè padà lówó ju Abíọ́lá lọ o, nígbà tí èsì ìwò ó lè wá padà lówó bíi Dangote ọ̀pọ̀. Ṣẹ̀fẹ́ àbí tó lè lọ́wọ́ ní Dangote lọ fún bẹ̀ kó ní ìgbẹ̀ a Ààbẹ̀ ti kú yàtì di a ìgbà. Àbẹ̀tí mẹ́lú kéèfẹ̀ pàtó náà gbogbo owó ẹ̀sẹ̀ pé yóò lówó lọ. Àbẹ̀yẹ̀lẹ̀ lówó bí rẹ̀ náà. Rìdúà. Jàmá kò sí rè sí mọ́ òun tọ́lọ́ bá kó ẹ̀dá kan lọ́la tó bá sílò tó bá gbà á. ó tó wá padà lọ́dọ̀ rẹ̀ padà ah, nínú àwọn ọkọ̀ tí wọ́n gbà kọ́nà mọ́niyàn mi wọ́n ní kọ́nà máa yẹ̀ wú mi. pé yọ padà yẹn ah, tọ́ wọn ò lè sọ pé kò ní padà láéláé lọ́gbọ́dọ̀ àbíyú mi ó lè fi kọ́ lẹ́kọ̀ọ́ pé pàdé sí kọ́ bọ́lá ẹ̀.

níbo ẹ ti máa rọ́ọ̀tù bí ẹ ti bu omi lọ́dọ̀. ọ̀pọ̀ tiẹ̀ bẹ̀ lọ́wọ́ àlọ́ òlọ́mọdé lọ́dọ̀ láíláí tiẹ̀ bóyọ̀ ká máa gbẹ bíbẹ bí bí pàkójọ́ gbẹ lọ́dọ̀ kọ́ máa gbẹ bá ń gbọ́ gbẹ ìgbẹ́jẹ́ pàkójọ́ gbẹ ilẹ̀ ẹ̀fẹ̀ ni kì í bómi dúró ní ìdàgbàsọ́pẹ́ ìmí òṣùpọ̀ máa lójú ọgbẹ ìgbẹ́jẹ́ pàkó ìmí òṣùpọ̀ máa ní. ìka mú síbẹ̀ sọ síbẹ̀ ń kò ní ọ̀sẹ̀lá kò ní tẹ́lẹ̀ ilẹ̀ láti tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ ọjà sí wa ní ìrànà ọ̀pọ̀lọ̀ ọ̀sẹ̀ tí ó lò olèwó olóṣì pẹ́ mọ̀sọ̀wẹ́lẹ̀ mọ̀sọ̀wẹ́lẹ̀ bọ́lọ̀ mọ̀ọ́sọ̀wẹ́nìkan lónìí ìdájì wípé mọ̀sọ̀ àdúrà rẹ̀ máa ìbú olóògùn ìdájí ìmọ̀lẹ́mọ̀ tó àdúrà rẹ mọ́ ìbú olùrọ̀wọ́ tí ẹ̀dá kàkà àti ìjọkọ̀ fún ìjọkọ̀. Bí mo wáyé ọ̀rẹ́ ní màá sí rẹ̀ yẹ. Ah, Ọ̀dọ́ náà ṣe bẹ́ẹ̀ fún oṣù ọ̀nà máa máa fà ní. Nígbà tí a bá kọjá làbẹ́ ẹ̀dá, ìjọba rò wípé mẹ́ta máa gbìyànjú tó ṣe ẹ̀jẹ̀ tó bá ṣe tíráì tíráì tó ọ̀rọ̀ àti tẹ́ẹ̀ àmàlùmá dá ìlú ti tẹ́ yóò tẹ́ ìwà lọ́wọ́ fọ́ọ̀rọ̀ lọ́dà lọ́dà làdá ìyà lọ́dà náà tẹ́ ìwà tẹ́ ìwà ìyà jùlọ. wọ́n náà lọ́wọ́ fọ́ọ̀rọ̀ yóò dá sí ilẹ̀ sí òkú. ọlọ́run máa ń bẹ̀rẹ̀. láti pàtó pẹ̀lú máa dọ̀ọ́dá mọ́jẹ̀ wọ́lá sí Bẹ́ẹ̀bá ti ń bẹ̀rẹ̀ lọ́lá sọ́bẹ̀ ẹ̀rọ ti yá ojú, ayé yóò mú ìwé mọ́. Òṣìṣẹ́ sílẹ̀ wọn. Mọ́jẹ̀ kò nílò lẹ́rẹ̀, ó tún kò lọ́rọ̀

mọ́tì àfẹ́sẹ̀ bá Sàkà Sàkà Asọ̀rọ̀ jẹ́ tí ò ní àtúnpé lọ́nà tó lè ọkùnbọ̀ ọ̀pá lé yọ́bàká góòlù, yọ́bàká fífà. ọ̀yẹ̀dẹ́dẹ́ fún ọkọ̀ wọ́n wà ọ̀yẹ̀dẹ́ fún ọkọ̀ yẹ́ gbọ́gbà rẹ̀ gbogbo ẹni ló ti gbọ́ lọ́nà tó ti lò ní ìsìn wọ́n máa wọ́n máa àmì kan pé á bọ́ lára àwọn yìí àwọn èèyàn kan wọ́n ní ìtúsílẹ̀ nóòtì lára wọn kí n bá lọ fẹ́ra àwọn òpé á ìròmí òjò lásán onírù kí ń lù fún òfin ọ̀nà ọlọ́run ní fi ń jó onírù kí ń lù fún òfin nípa ní odò nílé sí ọ̀gbẹ́ ní wọ́n wà pé ọdọ́dà olówó wá lọ́dọ̀ olóòtí ìlú ọdún mẹ́rin. kọ̀yẹ̀ ìjọba kẹ́yẹ̀ ti bàtà lówó jẹ nìkan òṣìṣẹ́ bẹ́ẹ̀ bá ní láàrí ẹ̀rù sàkà nínú olòsì kó olòsì lọ́dún yìí tó má tẹ̀ ní ìkọ́nà tó wà nípò ẹ̀dínrí yẹ̀dínrí mu ẹ̀fẹ́ pípẹ́ ti ọ̀pá òyìnbá ẹ̀wọ̀n abẹ́rẹ́ ten thousand. Ah. Òkú Náríkà kú olólòsì lọ́dọ̀ ọ̀rọ̀ tí máa ń sọ ìyàjọ lọ́rọ̀. Alẹ́yìn ẹ̀rà lọ́wọ́. Ní èdè bàkà. Ẹ bá fẹ́ nìkan mílíọ̀nù méjì. Tòlò tó tó dàpọ̀ sẹ́ẹ̀. Ó ti máa fẹ́ ṣe owó lórí. Ẹ wá fún ẹgbẹ̀rún mílíọ̀nù lọ́dọ̀ méjì. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó tí ń tó èdè mú owó tó tẹ́lẹ̀ yẹn lọ ẹ bá fún tẹ́lẹ̀ bá fún tó mílíọ̀nù. lẹ́yìn tí orí ẹ̀ pé làbí o èdè pé ẹ bá fún bẹ́ẹ̀ náà tí mílíọ̀nù náà o ìdí ní ti parí ọ̀ káàdà tó lọ sí i. Ah, ìdí nígbà tí yàrá ń owó yìí lọ́rọ̀ ẹ̀rẹ́ fẹ́ tí ò pọ̀. Èyí lọ́dọ́ mọ́ Ó lè lọ́wọ́ ẹni ìlú lọ́dọ́ lọ́kùn rẹ̀. Èyí lọ́dọ́ ẹ̀rọ ń ṣe ẹ̀. Ẹni bí ó ti mọ̀ ọ̀rọ̀ ẹni lọ́dọ̀ ìjọ wa. Títà lè sọ ọ̀rọ̀ ẹgbẹ́ káàkùn fún ìlẹ̀ ọ̀hún oníṣẹ́ ò parẹ́ pọ̀ mi ò lè mọ̀túnà yá ni. Ẹ̀rọ àwọn òkú bẹ̀. Mọ̀túnà ti gbó o. Ṣé mọ̀túnà òwò wá ní? Oúnjẹ wo ni? Ẹni ó kọ́ two million yẹ ń dọ́gbọ́ ẹ̀rọ ìkọ́ lẹ́ẹ̀mí máa wọ̀. Wọ́n ló lò fún lẹ́ẹ̀mí. Ìbáàjẹ́ wọ̀ láàrẹ̀ ìbá jẹ́ àgbo rẹ̀ ìbá jẹ́ òní fọ́ lẹ́ẹ̀mí ìmọ̀ ó ti mú ọ ti gbé kókò nù òsì òsì kòtòkòtò lórí oko bẹ́ẹ̀. lọ bẹ ọlọ́run bóòlù mánéèjì ẹ̀ wọn náà tẹ̀sí ọ̀sà kálẹ́ tó túbọ̀. màá fi gbọ́ díẹ̀ òṣìṣẹ́ láti ká wà yìí ṣé bá tún mi lẹ̀ ọ̀sán tó fẹ́rẹ̀ ká bàbá nígbà wo nígbà tí ìwà tuntun ẹ̀ lọ tó lò wó lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́dẹ́ kí o dá àná. àwọn bá àwọn ọ̀rọ̀ ọ̀gá fún wa wọ́n ní ẹ̀sìn káta tẹ́tẹ́ nígbà tí ìjọ ọ̀gá tó kú wọn pè ọwọ́ àti owó owó ńlá wọ́n ní ìgbà tí ó tètè Yorùbá ló bá lọ rí gba ìyàwó ọ̀kan nínú àwọn tí ń bẹ nínú ayé ọlọ́ọ̀lọ́ gbàyàwó ẹ̀ pé o ti dé ìgbà tí ó pè lẹ́jọ́ déédéé owó náà jẹ́ ìjẹjẹjẹ lè fi lẹ́jọ́ òkú ẹni owó àwọn òkú ti dání nígbà náà ọlọ́ọ̀ déédéé owó pè lẹ́jọ́ wọ́n ló lòlò débi bẹ́ẹ̀ nìkankan ọ̀fún rẹ̀ bàbá jẹ́ àyè máa kọjá ààyè láti ọmọ ẹni tí wọ́n ṣe máa ká bá ń débìlà kan bí a tẹ́ tàbí ìlàbí ìlà gómìnà èyí ń tọ́ ṣíkò sí máa ṣíkò sí máa ẹwà sàfún múra sí ẹ̀ẹ́ ọ̀rà rọ́nàmbà ìyẹ́dàdà Máa náwọ̀ ọ̀rọ̀ kéyìn ọwọ́ sọ kí ìlà máa máa sọ mẹ́rin ti bóyá látọ̀ ọdún èyí máa wà sí ọkùnrin látọ̀ èyí yẹ ìyókù ní bára wọn wá. Àádò kó jẹ́ gbàgbẹ́ sàkárà bẹ́ẹ̀ kánú ìkọlọ̀ wà sọ. Kọ́lọ̀ ní ìnámà. Sàkárà bẹ́ẹ̀ máa sọ yìí o, ọ̀kọjá bíi tí abẹ́ kàbí sáyẹ̀ jọ yìí. Àyè mẹ́jọ lẹ́wọ́n sàkárà bíi kọ̀kọ́dá rẹ̀. Ìnàmọ̀ sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ ní ìfọ̀rọ̀. Àwọn ẹgbẹ́ àkọ́kọ́ jẹ́ ní ìdàkà ní àwọn kúkàrá. Àwọn kòkòrò ìjáàmù ní kòkòrò ẹgbẹ̀rẹ̀ bàtírù. Tàbí pé bàtírù ẹni tí ò ní ká tí ò ní kò ní jẹ́lẹ̀. Ẹ̀fún ìdàkà, ẹ̀fún ìdàkà jọ́pọ̀ ní bí ẹni bá pín sàká rẹ̀ sí ọ̀nà ọgọ́rọ̀ sàká rẹ̀ sí ọ̀nà ọgọ́rọ̀ kò túmọ̀ sí kò sí yẹlẹyẹlẹ ìkànnà ọgọ́rùn lè jẹ́ three hundred million yes ìkànnà ọgọ́rùn tuntun yẹ ó lè three hundred million àwọn ọmọ bá ń bu ọlá ní ọmọ ìyá náà. àìlẹ́ yìí lọ làkàtò já kẹwàá nílẹ̀ Yorùbá àwọn èèyàn kẹjẹ lówó ìdúró owó ìdúró ni owó wọn ní owó ni owó ìdúró owó owó ẹ̀jẹ̀ ni owó ìlú làkà tí wọ́n jọ làkà sí àìmọye èèyàn ó kò ní wàhálà àwọn náà bá fi ọkà balẹ̀ o àwọn náà bá àwọn náà bá tẹ́lẹ̀ tí ò ní máa náà títù abẹ́lé àjòkèrè wọn bá tó bẹ̀rẹ̀ wọ́n yẹ o ìdí ni bá sára lábẹ́nú bẹ́ẹ̀ bá rí ẹ̀ sọ owó yẹ pẹ́tẹ́pẹ́tẹ́ ló gàrí rárá olówó ti ẹ̀ lójú ẹ̀ gàrí ẹ̀ olówó ní ìkàwé ẹ̀ àwọn olówó ní náà pẹ̀tẹ́ ní ẹ̀pẹ̀tẹ́ bá náà tí wọ́n ń sọ̀kọ̀ kàbàlẹ̀ tí wọ́n ń jẹun ní wọ̀wọ́ náà yẹ́n ti jẹ tó wù wá tí ti bá sọ̀rọ̀ láyé tí wọ́n lọ parí parí ọ̀pá ìjẹ́ náà. Àgbẹ̀ méjì dìbò òun ẹ́rẹ́dúrà òun dáná. Ẹ bá tẹ̀sí nínú ìṣẹ́ nínú wọn, owó ni wọ́n yàn. Fùkọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ lòun. Àwọn tuntun tó lọ́wọ́ ti di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọn, àwọn ilé ìtẹ̀lẹ̀ ti di ẹ̀jẹ̀ lórí èjì máa fẹ́ máa kà á lọ ẹ̀ lóde lóde ṣe ń gba ọ̀rọ̀. lẹ́yìn ìfọ̀kàrà ń gbọ́. wọ́n ní mọ̀sáàkì. oògùn mọ̀sáàkì ẹ̀yọ̀ká tẹ̀ ní mìsíkì. oògùn nílá ju fòkòrò ọ̀rọ̀ mìsíkì náà ní òtí ìdóni. ó lé bí iṣẹ́ kò ní gbé ìgbẹ́ fún mi. ó tó yóò jẹ yóò mú aya rẹ̀ yóò jẹ aya rẹ̀ yóò mú kò dí ìsàlẹ̀ kì í sàlẹ̀ àmọ́ kò sínú táyìkà abẹ́rẹ́ àdìjọ́ra. Yéèké ni tí ó máa yọ sàkà yọ jáde máa wá jà. Àwọn tí a máa yọ sàkà. Ọlọ́run jẹ́ ọjọ́ ọjọ́ máa ń jà. Àwọn táwọn àjò tàkà, àwọn táwọn àjò tàkà, yá pọ̀ ìjọba. Ó kàgbọ́ wá sọ sí ẹ̀dá ìná. Wọ́n náà ṣe ní lẹ́bi tí ó máa yọ tàkà. Yé ti bẹ́ẹ̀ àwọn fi kò fún wa tí ọlọ́pàá gbàdúrà yìí ẹ máa yọ tàkà ní ẹ má bàtí àyíká ti jẹ lọ́nà ẹnu ẹnu ògbó pàdé bí ẹ máa ń yá ah, ẹnu ẹnu ògbó ẹja nìjà ní ẹnu ògbó òdúnyàmùyà tí ẹ bá ń jẹun tí bá ń gbé kọ́ọ̀lù ẹ máa ń gbọ́ pé ní jẹ nǹkan lẹ́nu lónìí máa wọ́n rọ̀ pé á bàbá ti jẹ nǹkan lẹ́gbọ́n ti lè jẹ nǹkan yóò máa dún mọ́ rẹ̀ pé ìjọba bẹ̀rẹ̀ nù wọn ọlọ́pàá ní ìdá máa fi ọmọ bàtà á ní máa jẹ́ àtàkì àjì táwọn kan náà nílò láyé fi ń gbà wá sí i Jẹ̀pá àbọ̀ àbọ̀nìyí nàyẹ sáfúwájú sí. Ó tún lè jù báyìí lọ. Ibo owó fi ṣe é. Mẹ́jọ máa lẹ ilẹ̀ tẹ́nìkà. Ó lè ká, ó lè rà tẹ́nìkà. Kì í ṣe gómìnà ni ó rà sí. Yọ́ àwọn gẹ́gẹ́ máa ń yọ́ lẹ̀ sọ pé ẹgbẹ́ sílẹ̀ gbogbo ẹ̀ mọ́ sí ọlọ́run mọ́sílì àìsà ẹnà ọjà gbogbo ẹ ti dàmà léèrè irú àwọn kẹlẹ́kẹ́ tó gbó síbẹ̀ àwọn kẹlẹ́kẹ́ tó gbó síbẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí síbẹ̀síbẹ̀ ni ẹ ẹ máa lè òun nìkan yóò ti máa pọ̀ lọ òun nìkan yóò ti pọ̀ pa ni yóò wọ́n tẹ̀sẹ̀ ti pé gbogbo ayé rẹ̀ lọ́sí náà síbẹ̀ tán àdìá ní gbogbo tó wá ń ná yẹn lọ́dà bí ẹyẹ kan inú ẹgbẹ̀rún lókùn lọ́wọ́ rẹ̀. tọ́lá má tè ní bẹ́ẹ̀ ṣé màá ṣe màá ṣe o. ẹ̀yin náà ẹ̀sọ́ bọ́lá ọ̀pọ̀tọ́ lè wọ̀ lọ́ba ṣe bẹ́ẹ̀ tó ee. Ṣọlá ń di tí àrùn tó ti ẹnu bí ilé màbí ń ta ohun tí ò tí ì rí. Èdè kìíní yẹn o, bẹ́ẹ̀ tó ta wọ̀ ẹ̀. Tó bá ní tó àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bí ìlú ẹjá sí èbùdó tí wá nìyàn wọ́n lọ́mọ pé pé bó bá dàgbà tó wá jẹ́ àdúgbò àwọn ọmọ wọn dá àwọn àpawọ́ dàgbà ní àwọn ọ̀dọ́ tí lórí àjẹ́ ẹni ọ̀dọ́ dàgbà tá ṣé wọ́n yóò dá ńlá wọ́n tó ti di ìdájọ́ tó tọ̀ sáwọn ọmọ rẹ̀ ẹgbẹ́ ẹtí ẹgbọ́ ẹgbọ́ ẹnu ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wọn ní agbada ọwọ́ ó lọ fẹ́ jẹ dúgbé máa fẹ́ báyìí máa fẹ́ báyìí máa gbé báyìí máa ti báyìí máa ti báyìí máa ti báyìí. ó kọ́ bàtà àti gbọ́dọ̀ ní olè wá sí bẹ́ẹ̀ tó bá ní ìwọ òkú ìwà ní ọdún ọdún ọdún ọdún àwọn òsì yìí. ọlọ́run kà wá ó sì máa kúrò dá wá. ẹ̀yà wá fi ọba lé àdúrà rẹ̀. kọ́mọ̀tẹ́lẹ́ ni ọ wà nù wọn sí àdúrà ni ọ gbà fún. Ìwọ́n máa lé ní wípé wọ ọlọ́run ọmọ gbogbo ẹni tó bá ń ní bí ọ̀nà bẹ́ẹ̀ nù wa àwọn ni ogúnlówó yìí, àwọn ni ogúnlówó yìí. Ọlọ́run ẹni tí ọ̀nà tó bá ń ní. Àwọn ẹ̀wọ̀n fún ọlọ́run. Àdẹ́ńgá sí ẹni tí kò jẹ́ nǹkan tí ń ṣe bó ń sí rẹ̀. Kọ́lọ̀ bá kọ́lọ̀ bá kọ́lọ̀ bá kọ̀ jẹ́ mọ̀ ẹ̀ kó sáà òun ní pé kí fi ẹ ẹni lọ́mọ abẹ tó gbé ọmọ lọ́dọ́ ló kú ilẹ̀ fẹ́ fẹ́ fẹ́ bọ̀ fún pé ẹ̀dá ẹ ti pé nǹkan tán bàbá àdájọ́ ti pé nǹkan tán ó dà wọ́n jẹun lójú ọ̀bẹ̀ nígbà mí. àìmọye bọ́lá àbídà àbí kí òun bí sáà kò fún ara sí i gbogbo lọ́wọ́ akọ sí ní ìyàwó Àmẹ́ká tí olówó ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀ bá bí pàdé wọ́n wá. Ìyẹ́wò òdẹ́ òdẹ́ ilé tó nígbà tí ọjẹ́ pé orí owó ẹ̀kọ́ òdẹ́ ni òtún wá sọ di sábàbí iná fún ààrẹ ọ̀nà ọkọ̀ tí àwọn ti máa fọ́ ti bàjẹ́ láti máa tó tí wọ́n ti máa pàdé jẹ́gbẹ́rẹ́ lọ dáná. gbogbo lẹ́tà kò yẹ ọ̀pọ̀lọpọ̀ ìdágbélé ọ̀pàdé tí ó lọ sí ilẹ̀ ìlóko ilẹ̀ wọn wà tó o dùn. ilẹ̀ wọn wà tí wọ́n gbé dára tí ó ti wọ́n náà yọ̀ ọ́ yàrá. owó ti ẹ lọ fi kọ́ wà ẹni tẹ́yẹ tó bá jóná lẹ́yìn jóná yóò wá jóná lọ. gbogbo náà ń tọ́jà ń tọ́ yẹ kọ̀lẹ́lómi kọ̀lẹ́lómi ní ìjẹta ọwọ́ tó wọlé fẹ́lómi lónìí ní ìka gbogbo náà ń tọ́ ìyóni owó òdìdí ìka tó wọlé mọ́ ẹ̀rọ àwọn gbé fún òun lẹ́yìn ẹgbẹ́ lọ́dọ̀ wà. Láti ń kìlọ̀ sílẹ̀ pé tó bá pété mọ́jàlá ẹ̀wọ̀ Lórí ó bẹ́ẹ̀ sí. Àwọn tó sàn àìmọ́dọ̀ ni ó bẹ́ẹ̀. Ìbọn máa lè jọlá ló gbé ní gbélé ìwá ń gbé wá. Ní gbé wá pé ìdí ẹ̀ máa kọ́ ìdí kọ́ ìdí òní tó ọwọ́ rẹ̀ sí yìí tó gbọ́ tó gbọ́ yìí ìtọ́lọ̀ fẹ́ kó gbọ́ tó gbọ́ yìí gbogbo àwọn kẹsẹ́ta tó ti di yá máa rẹ̀ kálẹ̀ máa rẹ̀ sí ní bọ́ọ̀sì rẹ̀ kámọ̀rẹ̀ pé wọ́n ti o tó ti ó lè má déètì o wọ́n náà pàkó déètì wọ́n kà ọ̀dọ̀ bàbá ti kò rí ó ti ní sẹ́ẹ̀tẹ̀ tí ẹ kọ́ sẹ́ẹ̀tẹ̀ ẹ wà tó láti gbá sọ̀rọ̀ yìí ọ̀gẹ́ tí àtọ́kọ́lọ́ ń pẹ́lá náà sẹ́ẹ̀tọ́ kò sí ìfẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ kọ́lọ́ má pẹ́lẹ́ ìjọ ọ̀pọ̀ ìgbà tí ká bá pọ̀ ẹ̀. Bí ọ̀dà náà kò sí fẹ́ ọ̀dà tó fẹ́ dání ọ̀ káàkó pé náà gbẹ́dọ̀ wà tó kọjá tó lọ fẹ́ lo ilé ìjọba ti ìgbàgbà rẹ ọyẹ kọ́ lọ́mọ kọ́ mọ́ gbà tó ìjọ bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ẹ ò tó ní ma ọ̀ tó tó yí tó bẹ́ẹ̀ kọ́lọ̀ ó bà náà sọ̀rọ̀ ó wá bọ̀ máa àdéhùn tó ti bọ́ sí ọ̀rẹ́ yìí ọba àlejò ọlámájà ló máa lọ. ó ti bọ́ sí òdòwò kàbálẹ̀ yìí lórí. àdé àwọn akọ́gbẹ́ lòdì ìjọba ti gbèdè lọ. ó ti wọlé gbà. oníwàlúwò gbọ́ ẹ̀rì pé á ah, six hundred million six hundred million ó ti wọlé iṣẹ́ ìdíbọ́sì. màá sọ fún mi dọ́rọ̀ o kọ́mọ́tò rẹ̀ kejì wọ́n ti padà pé wọ́n kọ̀ sílẹ̀ mà ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn padà. Bọ́lá ń náà fi ọ̀dà nù. Àwọn tí ó yẹ sẹ́yìn irú owó yẹ ìjọba ẹgbẹ́ yẹ máa pé kí ní kẹsẹ̀ ẹgbẹ́ bà kọ́. Pákó tí pákó sì lè báyìí. Gbogbo ayé ìwọ̀n múlẹ̀, gbogbo ayé ìwọ̀n.

lọ kúrò jáde ọ̀yà kó ọ̀yà jẹ́ ń bẹ̀ ọ̀yà ẹ̀ bẹ̀ ọ̀yà jẹ́ ń bẹ̀ má fi lé wá fi lé wàhálà ti wọ́ ẹ o. ǹjọ́ ọjà yẹn àwọn ọjọ́ ìta òjò owó ẹ̀fẹ́ lè dá ìlú padà. kí ló ti ní ẹjẹ́ yẹn lọ́kàn kí ló ti mọ lọ́mọ àwùjọ ló ti ebi mo lè ló kó lè ló bí ẹ sọ fún náà pé ọlọ́run ló dé ọlọ́run ló dé ọlọ́run ló dé o ọ̀rọ̀ wọn kàn sí ẹ̀jẹ̀ lọ́wọ́ ibi o ti o tó jáde wọ́n tó ọ̀nà àti wá dé. Jọ́nà lọ bẹ̀. Ìtàdélẹ̀ ọ̀yọ́ kàkà ẹ̀ máa lè fi òfin. Wòye àwọn tí tẹ́lá ààrẹ tí ọ̀dà fún lọ ẹlẹ́lẹ̀ lọ́wọ́ tí tó lù wọ́n nú káfẹ́ tàdúrà kẹ́kọ̀ọ́ sí ìyá máa ṣe ìyá lọ́rẹ́ gbà ní ẹ̀rẹ̀ gbàdúrà túlẹ̀ náà sí. Abẹ́rẹ́ láti mú náà tó dáa, èyí ń sàbẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìlú yẹ. Lòkùn ní wùsà bí. Sọ́ba ọ̀wà ní ọba ọ̀wà àrí ọ, ọ̀wà àrí ọ pé wọ̀lọ̀wọ̀lọ̀ tó dàbà. والعاملين عليها والعاملين عليها àtìgbogbo ẹ̀sí máa ń ṣiṣẹ́ lórí ìdísà káwọ́ ìdílẹ̀ والعاملين عليها ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ ọlọ́ ọlọ́pọ̀ ọ̀dọ́ pé àwọn tí bá ń wá ìdísà káwọ́ ìdílẹ̀ wọ́n rí wá àrẹ̀jẹ́ ẹ̀yin adarí ní ń bá rí yẹn ẹ̀yin adarí ní ń bá rí yẹn ẹ̀bájọ́ ẹ̀bájọ́ ti lẹ́jọ́ lọ́pọ̀ yájú gan ẹ̀bátàbí ẹni lẹ́jọ́ màdíẹ̀ ẹ̀wọ́ àkẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ ó lè jáde mọ́nú ẹ̀yọ́ ti bẹ́ẹ̀ ẹ̀yin náà ti rántí fún bẹ́ẹ̀ dára má dúró pé ìyá òdòdó ìyẹn láti fi láti àti ẹ̀ta ọjọ́ wa ojú ọkọ̀ òṣèlè àwọn ọ̀sẹ̀ ìní àti ọ̀sẹ̀ ní àbí wọ́n fi ọ̀sẹ̀ ní ìdùnnú bá kí tiẹ̀ náà kọ́ ẹgbẹ́ lọ́rọ̀ ìyá rẹ̀ Wọ́n fi rí kọ́ àwọn àdìbàtà wọ́n lu àdìbàtà múlù ògùn. Ẹ̀sùn bí sàkápà ọ̀rìyàn inú ẹ̀sìn afẹ́fẹ́ ìmáàni wọn ò ní ìgbẹ́pa ẹ̀yà olùrù ẹ̀yà olùrù kó náà bí á ẹ̀sìn ìyá ọ àtúnẹ̀ ìyá ọ kí ló wá sí mú ẹ̀rẹ̀ jáde ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ bá ń jọ fẹ́lẹ̀ òní ó bí àbùkátà sí ẹ̀ irú àwọn ará bá ń fowó kò mí ìgbàgbọ́ sí dàda àwọn ní ìlú gbòòrò ẹ̀ẹ́dẹ̀ ní nàka ẹ̀bí ẹ̀bí ẹ̀bí dóòlà rẹ̀ ẹ̀bí dóòlà rẹ̀. Wọ́n ti ń bẹ̀rẹ̀ kọ́. Àwọn ti ń bẹ̀rẹ̀ wẹ̀rú ẹ̀rí kàkà fún ọkọ̀ bẹ́ẹ̀. Bàbá ti gbàgbọ́ ọba ẹgbẹ́ wọn. Wọ́n ní òyìnbó ni ọkà ń lo ẹ̀mà mẹ́rú ọlọ́run rẹ̀ ń dá. Àìmọye ẹrú pẹ́ láàrin wa gbàjọ́ ń gbàjọ́ ń gbàjọ́ pọ̀ ẹrú ní ẹwà ìgbó ẹrú ní ọwà. Ẹ gbàgbọ́ ọkọ̀ ló ẹrú. Ẹ tí òṣìṣẹ́ ayé rẹ̀ gbogbo ara ń bẹ wá àti ìyá ẹ máa fẹ́ wíwá àti ìyẹn wá wá sí ẹ̀rú ọ̀rọ̀ ìwà ìwà sí ẹ̀rú ní ìlọ́kọ̀tà rẹ̀ kò bẹ̀rẹ̀ wá ìwà ìwọ lọ́dọ̀ wá ìwọ bẹ̀rẹ̀ والغارمين والغارمين الله أكبر wàyíká ìgbìyànjú àwọn ọlọ́run àtúntò ìrẹ ti rọ gbogbo akẹ́kẹ́ gbèsè láàánú wa kí ìdí gbèsè àbọ̀wà bẹ́ẹ̀ pé ìtọ́jẹ tí wọ́n ṣe ni wọ́n ṣe ọjà gbèsè báyìí bá wọn bá gbogbo gbèsè. Ìjẹ́ ìfọ̀ọ̀kan wa náà jẹ bàbàbà. Gbèdé ní ilẹ̀ gbèdé pàájì ní òkè àgbé ọ̀sẹ̀ ìjẹ̀bẹ̀. Ọjẹ́ ti sọ̀rọ̀ wá pèébẹ̀. Ìlàjì rẹ̀ àbí ìlàta rẹ̀ àbí ìlàkan làbẹ́ wà rẹ̀ ní ti ẹ̀rí ìlú. Ó sì ti gbogbo ìdí mẹ́wàá sọ̀rọ̀ ẹ̀rọ ìyá ọjọ́ ìjọ ọ̀rọ̀ gbogbo àwọn adáàbá ti bá wàlúbá ní ẹ̀ẹ́dì tàbá jẹ fún lọ́pọ̀ fún ilẹ̀ ìyọ́kùn gbèsè kó náà tẹ̀jọ́ máa rìnjọ́ máa ya ẹnìkan ò ní jẹ ìgbàlówó kọ́ọ̀tì máa wá lé sí pé tọ́ọ̀bá kó lówó ọ̀rọ̀ ìlú jẹ́ bá tẹ̀lé rẹ̀ wọ́n bu ẹ̀ lára ẹ̀ ló kú o. pẹ̀lú tí ó jẹ gbèsè wá tiraka bá tó wà sí. kọ́ wá dáhùn rí ẹ tọ́jẹ lówó. wọ́n yẹn pariwo àti ojú ẹ̀ o yọ máa sọ fún sí ẹni ẹgbẹ̀rẹ̀ ojú kò sílọ̀ ọ̀tẹ́ ni gbogbo tó bá ń kọwọ́ àti gbogbo máa wọ́n gbogbo máa wọ́n àtòkò tí ọmọ bẹ́ẹ̀ kìlè ní ọmọ sọ owó kókó tó lè lè ló ti gbàgbì gan gbàgbì gan lọ ọ̀pọ̀ náà gbogbo ẹgbẹ́ nígbà náà bá ti lọ sí lọ. gbogbo ẹgbẹ́ gbé gbèsè tó jẹ wọn kó ra ìgbẹ́ dẹ̀ ń bàjẹ́ pé ọlọ́run kì í bẹ́ẹ̀ náà tòlè yìí lórí wọn ò wọ́n ti dàbí nílá yà á fi gbọ́ abáyá babáyá lọ́sàdé ètò òkun yìí ó lè ṣe gbogbo ọ̀dọ̀ kó wá débi yàtọ̀ fúlá débi àdàdé òkun tòmọ̀rọ̀ lọ́wọ́ àti ìdè mà lánàá bí dájọ́ ni wọ́n àwọn tòun náà ìwọ́n pé pé ọ̀pọ̀ ọ̀pọ̀ wàhálà lọ́wọ́ àwọn ọ̀dájà lọ́wọ́ àbẹ̀bẹ̀ sì ni o kó tó bẹ náà kọ́nà kọ́ wọlé òsì kọ́ máa bá lóun pẹ̀lú ọ̀dọ́ náà wíwé àtọ́mà ní ọ̀pọ̀ ọ̀pọ̀ wà ní ẹ̀. wọ́n pẹ̀lú ọ̀dọ́ tó ń gbé pé ìjọba ìjọba ìjọba owó ṣe ó kó owó lọ lò rí. ọ̀dà náà ń pọ̀ mí ìgbé má lè ti lè dé. àwọn ìjọba ti dè ní o bí ẹ bá bàtẹ́ wọ̀ ní atẹnìkan tẹ́jọ́ta owó pọ̀ tẹ́jọ́ fẹ́ máa bọ́wọ́ ìjọra kí ni ara ti fi màmá ẹ̀sìn kàlẹ́ òfin máa bọ́wọ́ ìjọba máa ń yà lóta ìjẹ̀kú ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn wọ́n fẹ́ ń jẹ̀kú wọ́n dẹ̀ fọ́ lóko lọ́wọ́ ní àtọ̀ máa ń jẹ̀kú ọ̀dà òfin jẹ̀kú kó pé bẹ̀rẹ̀ fẹ́ máa kó pàmò wa tó fẹ́ máa kó pàmò wa ní ìjẹ̀ta Lọ́dọ̀ wọ́n wọ́n wọ́n ti yẹ mú ọ̀yẹ̀ lè rí ìlọ. tàbí àbí o, àbá òṣìṣẹ́ akọ ló ti máa kọ́kọ́ lọ́wọ́. Ìjẹ̀mú tó wò lọ ọ̀nà ibò mi yóò ti wò sí. kò tẹ̀ wá séjì tọ́fẹ́ máa rà tọ́fẹ́ lọ́fẹ́ máa rà ìbáadá. Ọlọ́fẹ́ máa fowó púpọ̀ máa ọ̀rọ̀kúra ọ̀rọ̀kúrọ̀kì tọmọ adáta wọ́lọ́wọ́ mọ́lẹ̀ bí kèrè mọ́jẹ̀ kò wò látọ́ wáyé o òní déjì àgbẹ̀lọ́wọ́ mà pẹ̀tọ́ tọmọ ọdá kọ tọ́tù à ń là ní ìsìn sáà tó lè kó wò látọ̀ ọ̀dá tọ́tù àtọ́lẹ́ kò kúrò ojú àlà òtú ẹ má ma òfin ẹ̀sìn débẹ̀ yẹn yóò akọ́wọ́ olówó owó rajà owó lọ sí náà owó rajà fọ́nà pọ̀ yẹn ìyàwó ò pẹ́ lọ. Mo fi kọ́ ní sákúrà tó bá fi ìka ìjẹ yóò lé kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ rẹ̀ tí pé àánà àwọn tẹ̀síṣẹ́ rárá o, ní ìgbẹ́sẹ̀ tẹ̀síṣẹ́ ti o, ní ìjọba nìyẹn àwọn ọ̀rẹ́ dákì kàmà sí àwọn àtọ́jú àtọ́jú yìí wáyé o. mọ́kọ̀ kàmà lẹ̀ bá ọmọ ẹ̀dín ẹ̀rẹ́ kó o. kọ́mọ ìdéyìn àti ẹ̀fọ́ máa palẹ̀ fún ní ẹ̀fọ́ bí ìṣẹ́gbé làdóńlọ́jẹ́ fún un náà bí ìjọba gbogbo létí bẹ́ẹ̀ sẹ́fẹ̀tì orí aláàbò náà lè gbogbo ìjọba tó rò mọ́ wà á dúró ní ìsìn yẹ bá wò pé ọ̀nà ọ̀wọ́ àfíkà àti wọ́n ti ya máa bò ìtọ́pẹ́tẹ́pẹ́ wọn kàn sí ìlànà ẹ̀yà akọ́lé ní gbogbo rẹ̀ ọ̀rọ̀ tẹ́lá tẹ̀ sí màjẹ́ sí ìmúlò ọkọ̀ ọ̀pá àwọn àgbòlé yìí ọdún yàrá ogun náà ìdí máa wá sí àwọn ẹ̀kọ́ tó ilé kan tó ti kalẹ̀ kalẹ̀ kò sí àtòkò ní sọ́kọ̀ máa ń lọ́wọ́ gbà iná lọ́sẹ̀ bí kan nígbà pẹ̀lẹ́ ìyọ̀dún díẹ̀ lẹ́yìn ìlú àwọn ọ̀dọ́ fi hàn bẹ̀ wọ́n á ní bàbá tó tí ó lè kó báyìí pé ọmọ ọmọ náà lè gbà. ṣé wọ́n pọ̀ ní ìjọba wá wò wípé fáfà ní iná àwọn ẹni gbá mẹ́mẹ́ ẹwú dànù yẹn wọ́n wọ́n wúlé ìyẹn jẹ́ máa ń tẹ́pẹ̀ àjọ àwọn ọmọdé ìjọba. èdè wọn bẹ́ẹ̀ pè ó ṣe ní ìjà lóòjọ́ dáńtọ̀ èmi kí àwọn olùkọ́ bẹ́ẹ̀ máa ti ṣépè yẹn sílẹ̀ dẹ̀ máa tó ń lẹ̀ sí tó ń lẹ̀ sí à ó ti jìnnà ẹ̀lọ́ ìyàwó ìyàwó náà ní wà òkè ọmọ ń kọ́ wà òkè òní ó lè fi gbé àhà ọ̀bọ̀ ìjẹ̀bú mi dé ogún ògbó ló ń jọ ọ́ lẹ̀ wẹ̀ ìyá ìwò ìjọba àwọn ẹ̀ pé ọmọ òkú ló lọ ọwọ́ apẹ́ ìdíjọ́ tí wọ́n ló ti wọ́n pa ọ́ ó ti gbàgbéra tó tó wọ́n pa ọ́. ọ̀dẹ̀ kan ti dídẹ̀ tẹ́lẹ̀ ni ìyókò tó fún lọ́jọ́ ló wọ̀ ọ́ èpè ìmá ìmá ìmá wá ẹlẹ́pè ìyẹ́ ẹlẹ́pè ìmá wá sí i. má ti tó máa kọ ẹ̀yìn ẹ̀rẹ́ fún rẹ̀. وفي سبيل الله وفي سبيل الله ibi àmá fi dàdá sábà ń dojú dàdá kọ lójú ọ̀nà àtọ̀rọ̀ sábà pèsè pé tọ́lọ́ ń yá ẹbí dàdá nítojú kọ́ rẹ̀. ìfẹ́kọ́ ń padà yọ àìyọ́ sàkà kì í jẹ́ kí oore ilẹ̀ Yorùbá máa jẹ́ àti ọ̀dẹ̀ jẹ́bẹ̀. oore Yorùbá ìsáná kọjá orí ẹni lọ́rọ̀ pé kọjá orí ẹni lọ́rọ̀ dé fún. kó ló lọ́nà lórí oúnjẹ rẹ lọ. bí o bá ti ọba nǹkan kan tí ó ń gbé ìjọba òun fẹ́ kàn kí ìjọba fún tó lẹ́sẹ̀ kẹta kí lọ́wọ́ wà. bẹ́ẹ̀ sì ni olórí bàrákà lórí lẹ́yìn á lò sọ ọlọ́run àmọ́ jẹ́ kí ọmọ nìyà kó orí rẹ̀ ọ̀sẹ́kù lórí ọmọ lórí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ. wọ́n sọ̀rọ̀ àyíká láìpẹ́ yìí ẹnìkan mọ́ àwọn ẹgbẹ́ dépò ọdún mọ̀ ní wàhálà báyìí ẹ̀dí dáwọ́ ọ̀tà tí wàhálà ọ̀tà ń bẹ̀. mọ́ wá wọn tí ń sọ̀rọ̀ wíjáàtì nádọ́rù ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ní àmọ́kò ní wíjáàtì nádọ́rù ní kí àgbàlagbà lè ní ní ẹ̀ka dànù ó fi ń pe gbogbo rẹ̀ tiẹ̀ náà ló ti ṣé wọ́n lè ráyè máa ṣe lọ́nà lè má nígbà tí máa ṣe ẹ́ jẹ́ ìtàbó ọtí làwọn mú bẹ̀. ṣé àtìbára kan lẹ̀ yí kí a fi dúkìá lẹ̀ ṣé máa fi ṣe lọ́rùn yọ́n máa jẹ́ lágbára lórí. Nígbà máa fi rà á, ṣé máa fi rà á fún ọkùnrin ní wọlé ilé. Ilé tó o gbà tó náà tẹ̀ka òjì ẹ̀sìn kẹ̀kẹ́ bàjẹ́ èyí ò ní dábẹ̀ lọ. ibẹ̀ dẹ̀ ya ẹ̀kú níbẹ̀ jẹ́ ní ìtàbẹ̀ lọ ní ẹ̀wọ̀n ọmọ ìyàlẹ̀ ẹ̀kú jìnnà ní ìbẹ̀ kan lé yẹn. ilé ńlá ni ọwọ́ anìmọ́lá wọn á ta ilé yẹn wọn á sọ wọn á pè jọ. Ẹ̀yin lọ́dọ̀ wá ní wọ́n. Ndà àkọ́kọ́ bọ̀rọ̀ lé yẹn. àtọ́ àdúrà àti bàbá Adébọ́lá ìrọ̀ ọlọ́run Adébọ́lá má ti kẹ́ o tani mẹ́lá yìí lónìí àbálẹ̀ ẹgbẹ́ bá wọ́n wá wá wá o wá o tún lé kúlé lẹ̀ o wọ́n tún mẹ́ta lé bá má mẹ́mẹ́ o yóò lẹ̀ àjọ náà. àwọn jàmá wa ka ní ọjọ́ nílé wọ́n ní ààyè jábíṣe ìjọsìn bí mọ́sára sí ilé ìjọsìn ọwọ́ ní ìtàkọ́fẹ́ àtọ́kọ̀ rẹ̀ tó nìta dáìpẹ̀ náà ọ̀pẹ̀ dáadáa lọ́pẹ̀ ti bẹ̀rẹ̀ náà ní ọjọ́ náà lọ́pẹ̀ máa rẹ̀ tó ṣe bá náà fẹ́ dàbí ni wọ́n ní ẹwà tó ṣe lọ sí ọ̀hún ní káwọn àti láti lọ sí lẹ́yìn ilẹ̀ yìí lágbàkàlẹ̀ láti wá kó ìyẹn bá wọ́n wà ẹ má sàfi ìgbé à àti máa kó ìyẹn bá wọ́n yà sí ní ẹ lọ gbọ́ lọ́ọ̀dù wáyà máa fi tí ó ti máa jẹ ìdáyìí ní ẹ wá nípa bíbá àwọn èèyàn láwọn èèyàn nípa tí ní bàbá wa ìmọ̀ mú padà bí ọmọ bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ní bí ọ̀la ilé wọn. àmìnà. bàbá mo ní bàbá lọ sọ fún bàbá tó bọ́yá ó ní mọ́ tẹ̀lé wọn ẹ lọ bàbá rẹ̀ mọ́ mú padà bàbá wọn bọ̀ wà yìí wọ́n lọ bàbá rẹ̀ mọ́ mú padà bàbá bàbá ìgbà tí wọ́n gbé lẹ̀ jọ náà wọ́n ti pẹ̀lú bọ̀ ọmọ ya ẹ̀yà ló bí a ti kọ́lá. lójú ẹgbẹ́ yẹn máa ń fẹ́ kó ṣe tọ́lá fẹ́ kó o ṣe nǹkan bí àbá àyà láti lè kó bẹ́ẹ̀ ọkọ̀ àbíta náà láàbọ̀ ní ìsìn bàbá ìmáàmù tó kú ọ̀dà yìí báyìí o. Níbo ni ẹni fọ́ ìmọ̀ máa ti mọ̀ máa ti mọ̀ máa gbé lẹ̀ lẹ̀. Wọ́n nàbà àwọn nàbà dé wọ́n ní káwọn ọmọ náà mi ò bá lọ. Wọ́n ti bàbá ti bọ́lá

wọ́n jọ wà á àwọn tí ní tí ọ̀bá ẹni owó jọ báyìí àwọn tí fẹ́ ló wá jọ báyìí àkọ́dà. Ìjọ náà náà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bí ilẹ̀ ní ìrẹ̀lẹ̀ ẹ̀rọ nígbà náà ti bàbá sí. Mo rò ní àbí ẹgbẹ́ rẹ̀ tó wà ẹ̀. Ìjọba ẹ̀ tó láti bá lọ sí ṣé náà ni ẹ̀wà sílẹ̀ pọ̀. Ṣé ní ìgbà tí ìjẹ́bi lówó ní ìmọ̀ ní gbọ́dọ̀ dára? nígbà bá tó pàdé rẹ̀ ẹ̀yin ẹ̀wọ̀n ìyá wa léèrè tí a bá dàgbà lọ dàgbà bá dàgbà ó kún fún ọdún ìdánwò ẹ̀bùn ní ìsìn ká máa sọ lọ́ọ̀dì wọn ìjọba ń pinnu àti dáadáa yìí o àbẹ̀wò àti bóyá wọn fẹ́ bá yọ̀ ẹ̀ bá dáadáa ti wọ́n lọ́wọ́ sí wọ́n yẹ tọ́wọ́ ti wá sọ pé ẹ̀yin náà ẹ wá lọ fi nǹkan dá ìdí ibẹ̀ ẹ mọ̀ pé ẹ̀ ẹ̀ lọ pa pẹ̀lú ṣúgà èdè lẹ́nu ti nù náà. ọlọ́pù o ti rí náà wá pé àwọn kan ti ń dìde báyìí lọ́jọ́ bọ́ bá ti wọ́n bí ajẹ́kọ́lá ó lè jẹ́ ajẹ́kọ́lá lọ ọlọ́pù ti wọ́n lọ lẹ̀. àwọn ìgbà tí ń gbọ́ bùkátà ẹ̀sìn wọ́n gbọ́ pé ẹ̀sìn bùkátà

tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ yóò dá wọlé wà ọwá ọwá ọwá ọwá ọwá wọ́n pẹ̀lú ẹ̀ níbi pé tàbí ó gbé ilé ẹ̀dí ó gbé ọ̀pọ̀ náà yọ ìjọ máa mọ̀ yọ bẹ́ lẹ́wẹ́ náà ní àwa ń lọ yọ ọwá ọwá tó bá máa tún ẹ̀kẹ́ tó bá ní owó mọ́tò wa tí wọ́n lọ wá ní owó mọ́tò tí lọ. Ìwọ̀n náà fún wa fún wa fún wa ládùn àwọn want Now, so, wọ́n ní ẹ̀rọ náà kan wé wá, àbábí tó sọ yẹ, ẹ̀rọ náà kan ní kí á fún àwọn ẹ̀rọ ní twenty thousand. Ọlẹ̀ sẹ́ndì rẹ̀ sí àkáǹtì ẹ̀dì kan ó sì bẹ̀rẹ̀ ó kọ́ lọ́wọ́ sí dáàbò wọn dà pọ̀ jù. Ẹ̀rọ níwòye ẹ̀mí yóò fọ́ twenty million. Nínú ọdún wa ọ̀rọ̀ fún bí ìjọ òfin fẹ́hùn yíkì sí ìyàtọ̀ tí ń bọ̀ tí ó jẹ́ twenty million ojú ló rọ̀ bẹ́ẹ̀ rọ̀. Ó dà bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ẹrú ọlọ́ọ̀kan tó lówó ìwá. Wọ́n ní òun wà ní wàásì lánàá. Ní á ń pè wọ́n pé wọ́n gbé mọ́tò kan lọ Wọ́n ní ti àwọn akọ ẹ̀yìn yàrá kò tó wá gbé ká máa wí ó wá sẹ́ǹdì ẹ̀ tí wọ́n lánàá pé ká máa wọ́n yìí lórí ìwọ̀n ti fi padà sí lọ́kọ̀ọ́lá irú wọn pẹ́ òun náà nìyọ ọlọ́run yà lọ sọ pé ló ń jáde o. wọ́n ní àkáǹtì àtọ̀ àwọn ìjọba ní ìtọ̀ mọ̀tà àtọ̀gbà kàkà ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ náà wọ̀lá ìdíwọ̀ àtẹ̀lẹ́ máa ń gbàgbà sí àkáǹtì ìjọba ní àkáǹtì sàkáàdì ajá àkáǹtì sàkáàdì jàmọ́ wà wọ́n á fẹ́ fi kọ́ bọ́wá sí lówó tí wọ́n dà wọ̀ wọ́n bá rẹ̀ bọ́ rẹ̀ ó ti tó ó ti tẹ́ pé ọdún yìí máa tún máa ń lọ kàkà rẹ̀ náà ẹjọ́ ọ àtúbọ̀ ọ̀pẹ tó ti lọ fún àgbàjẹ̀

Zero five, zero nine, five five, six